Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. wọ́n fídíò mo tún padà ẹ̀yin èèyàn ẹ káàsán mo tún padà máà tó lóhùn gbàgede ọ̀rọ̀ tó ṣe ṣóò lórí orí orí YouTube tí mo ní kí gọ́ọ̀mẹ̀ntì kan ṣe investigation program yẹn because ó dé orí social media ó ní ẹ kó owó fún àwọn Fúlàní sixty million lẹ́yìn tẹ́ kó sixty million fún àwọn fúlàní tán jí ọmọ gbé ó ní ẹ tún gbé ọ̀kadà lọ fún wọn ẹgbẹ́ oríṣiríṣi nǹkan lọ fún wọn lẹ́yìn tẹ́ gbé àwọn oríṣiríṣi nǹkan lọ fún wọn lẹ́yìn ẹ̀ ni wọ́n tún béèrè forty million lọ́wọ́ yín ìjọba ẹ bá wa ṣe investigation fún ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ because a lè wà nínú ìlú báyìí kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ kí ọlọ́pàá kọ́ má dìde àbí kí àwọn tó níjọba kọ́ má dìde lórí ṣóò tí mo sọ mo sọ bẹ́ẹ̀ mr ò bá ṣe ṣáàtì láti 1950 kí wá ní ariwo kí ló fẹ́ pè I just heard your I just ẹni ẹ kàn pè mí ni àfi mo ṣe ń gbọ́ máa sùn ẹ̀ tó bá wá sùn mi èmi ń bẹ̀rù kó má sùn mi ni èmi ọba lè lísà èmi bẹ̀rù kó má sùn mi oníkèmí ló gba agbára mi one forty ìpájà road ní ṣọ́ọ̀bù mi gbé wá kẹ́mi lò léwọ̀ lórí pé kí ìjọba kan ṣe investigation tí n bá ṣe nǹkan ìjọba lè yẹ̀ mí lọ́wọ́ náà kí ló wá fa ikú kí ló fa ariwo èmi ló ń ṣépè ló ń ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ fún oníkọ́dún ìtò parí ó náà máa gbé àwọn ọmọ ẹ̀ ohun tó bá rò tiẹ̀ ní ìwọ ló ní ohun tí wọ́n bá rò tiẹ̀ ni èpè tó ṣẹ̀yàn ìwọ ló ní èmi ò kí bá èèyàn ṣẹ́ èpè torí tí wo ò bá jẹ gbì ò ní kú gbì èmi tún sọ mo ní inspector general of police ẹ̀yin tẹ́ ẹ bá wa níjọba ẹ bá wa investigate máa yìí nǹkan ọ̀rọ̀ tó sọ mo tún wà lórí ẹ̀ pé lọ́ọ̀yà ẹ̀ wá gbẹ̀mí lọ́kọ̀tù tó bá má ṣe mistake address number one forty ìpájà road ọba Elizabeth lórúkọ mi ń jẹ àwọn tá ló bá tó sọ pé màá sún lọ sí court ẹ máa gbọ́ wọn tí màá yẹn sọ because I was mo tẹ̀ kọ́kọ́ ń wò pé kí n tiẹ̀ gbọ́ nǹkan tó ń sọ abó ìbẹ̀rẹ̀ ìpè ó rò pé o lè ṣẹ́ ìpè fẹ́mi kó o lọ èmi ló ń wó wòtòwòtò lé lórí ṣó wà ókè ṣó gbádùn ṣára ẹ yá èmi ló ń wó wòtòwòtò lé lórí ìwọ àti ìwọ àti rédíò station bá àjọ bẹ̀rẹ̀ papọ̀ ta ló ń bá wí. ó pé wá sórí social media agbára ẹ tó níyẹn wàá ta o torí mo máa tú ẹ sí court ọ̀dọ̀ bá gbé tọ́lá kàràkà bẹ́ẹ̀ni bá pa irọ́ gbogbo rìsíìtì pàtàkà lò gbogbo nǹkan tí wọ́n kó lọ fún fúlàní tí fúlàní tó tó gbà kan torí ní ọ̀dẹ̀ burúkú ni ẹ ó jẹ́ sùúrù investigate ọ̀rọ̀ ó gbé lọ síta ó bẹ kí ó gbé lórí YouTube ṣé ń gbọ́. ìtò ṣẹlẹ̀ sáwọn òbí tí mo gbé wá yóò máa ṣẹlẹ̀ sí abẹ́ Buhari. story. rìkọ́dù ẹ̀fẹ̀ mo dépè fún ẹ o lọ́sàn-án máa ṣe fídíò fún ẹ ìpàdé ìfẹ́jú ẹ̀sùn gbogbo àbí àwọn ayé. àwọn tí wọ́n wà nínú ẹkún ìyá àti bàbá sùmùsùlì tí wọ́n gbé tó wà nínú ẹkún. wèrè ló jọ torí tó o bá yọ wèrè wá sọ fún mi kó o máa fẹ́ jọ tèmi àwọn abiyamọ ayé náà dà. ẹ̀mí wo tọ́ba kò sí èèyàn kan tó lè dá bú mọ orúmọ orúmọ mọ èmi abiamayé lójókòó yìí ó ní níwọ̀n ṣe investigation kíni mo ní kíjọba ṣe investigation òtún àwọn investigation kíni mo fẹ́ ṣe orí mi láàrin àwọn ọlọ́pàá ni ṣé mo sọ pé mo wà láàrin àwọn àwọn agbófinró ni mo ní kíjọba kó bá wa ṣe investigation ohun tó sọ tèmi ohun tó sọ tó gbé wá sórí social media ní oní wọ́n jí àwọn ọmọ gbé oní àwọn ọmọ àti òbí oníwọ́n jí wọn gbé olè ti san sixty million olè ti gbé po ẹ ti gbá oúnjẹ lọ ẹ ti gbé gbogbo ẹ lọ ẹ tún gbọ́ ọ̀kadà lọ fún wọn ẹ náà gbọ́ ọ̀kadà tuntun lọ́wọ́ yín ẹ lọ́kadà mẹ́ta wọ́n dẹ̀ ti gba forty sixty million oná tí ní ó kù forty million àwọn ọmọ sì wà lọ́hùn mo dàní kíjọba bá wa ṣe investigation ṣé owó aburú ni ṣe bó gbé wá sórí social media ni ẹ dẹ̀ ti fi àkáǹtì ọmọ àgbo síbẹ̀ sókè ló wá fẹ́ kí n sọ. So so kí n wá oní kí ò ṣe investigation kí ni ṣé wọ́n sọ pé mo wà láàrin àwọn ọlọ́pàá ìbọn ọlọ́pàá mo pè kí wọ́n ṣe investigation ariwo wèrè ló wá ń pa tó wá ń pariwo máa ṣe ó máa ṣe ṣó gbogbo abiyamọ ayé ebo tí n bá ṣe lábòsí ni kò sí èpè kan tí kankan ní ilé ìṣẹ̀fẹ̀ mi tí n bá ti ṣe bí ni máa jẹ́ tèmi tí n bá ti ṣe bí ẹ ẹ wo èyí tí àwọn ọmọ yín bá lè rù ní kẹ́ ẹ gbé torí máa dá padà fún yín èmi ò ní ṣe tèmi fún lórí social media inú ilé ni máa ti ṣe fún yín tí ì máa ro omi òbò lé yín lórí ìtẹ́ ẹ bá lè gbé òun ní kẹrán ṣé tòótọ́ ni tó sọ kí ẹ wá lẹ́kún kí lẹ́kún orí social media tó bá jẹ́ mi ní ẹni tí mo mọ̀ pé nǹkan tí mo ń sọ right anytime police can call me anytime and i will go there àwọn ta ló ń bá wí ta ló ń bá kó fẹ́ máa sùn ta ló fẹ́ fi suit ẹrú bà lẹ́yìn sùkà díyẹ fò ní lẹ́yìn sùkà lọ́kọ̀tù ni ṣé mi mọ nǹkan tí mò ń sọ ni ṣé mo pè ẹ́ ló lè ni mo bọ́ sórí social media mo ní kíjọba investigate ṣé wọ́n ní investigate lórí issue ni wọ́n ní wọ́n ṣe program ẹ̀ṣọ́ ọmọ aráyé lóore aráyé tó bá ṣe lóore náà la fẹ́ bi léèrè ń tẹ́ fi program ṣe àwọn tá lè ń bá ta lẹ́fẹ́ dẹ́rù àwọn tá ló ń bá wí ẹ máa gbọ́ nǹkan tó ń sọ fún mi tó bá pèèyàn ṣe bó yẹ kó gbọ́ ǹtẹ́ ni ẹ máa sọ ó wá ń ṣépè ó wá ń ṣépè ó ń ṣépè. irú ẹkún yẹn wà tún kọ́dún ìkọjá ní àtẹ̀wá ni. story ṣe fídíò kan ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ìgbà tẹ́tí ẹgbẹ́ wo ṣe Yorùbá nation. àwọn fans ni ló tẹ̀dẹ̀ sí mi. àwọn fans ni ṣe fídíò pẹ́ lọ́la. ó rẹ̀ ṣe ìjọba owó tòlò tòlè lórí ṣọ́kùnrin dúdú ní gbọ́dọ̀ sọlọ́ọ̀lù gbogbo náà wọ́n rí ẹgbẹ́ tuntun rẹ̀ lórí kò ní kò ní tó kó sí pẹ́ẹ́lẹ́ lọ́wọ́ àbí tó fi ṣé wọ́n wọ́n wọ́n tó tún mi ní àgbọ̀. story pẹ̀lú ògùnkù. bóyá pè mí yẹn story story. Oh, oh, oh, ṣe mi pé kí ni investigate ọ̀rọ̀ o pé wá sórí social media agbára ẹ̀ tó níyẹn wàá sá o torí mo máa tú ẹ̀ sí kọ́. tú mi. tó mi bá pa irọ́ tó kórìí sí ti pa. kò jẹ́ ń sọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n kó lọ fún fúlàní. mo wá lísì pé kí ló ń sọ kó tó sọ̀rọ̀ tó bá yìí pé ló fi mú lé. ọdẹ ní orí ẹ ò pé. ó gbé lọ síta. àwọn ta ni. sọ́kẹ̀s jẹ́ kí ọlọ́pàá ṣe investigation. ìtòsẹ̀lẹ̀ táwọn òbí tí mo gbé wáyé ó máa ṣẹlẹ̀ sí àtúntò regardless ọmọ tó pè fún ẹ o lọ́la máa ṣe fídíò fún ẹ wọ́n lè fẹ́ tó ẹ̀ tó gbogbo abiyamọ ayé. kò sábìyàmọ ayé kan bì àwọn abiyamọ ayé your story. <laughs> gángan wo wèrè wèrè jákèmí sọ fún ẹ tó o bá mọ̀ ni o ò ní wò tó o bá mọ̀ mí o ò ní yẹ̀ mí wò èmi ló ń bá pé èmi máa sunkún irú kinní kan tó ń ṣe fún ìyá ẹ̀ kan ọ̀hún ìyá ẹ̀ wo náà ṣe nǹkan fún ta ló ń bá pé ó máa sunkún gbogbo ẹkún tó tọrọ fúnra ẹ̀ yẹn tó rárẹ̀ ló ní tí ọdún yìí kó tó parí tí ò bá sun ẹkún yẹn nínú ilé ẹ kò ní kì í ṣe mí kò ní kò sí Jésù èmi ló fẹ́ máa fi èpè dẹ́rù bà èmi ló fẹ́ máa fi èpè dẹ́rù bà àwọn abiyamọ wo wo ló tún wà níbì kan àwọn abiyamọ wo ni tó fẹ́ ju abiyamọ ayé tó fẹ́ ju ọmọ Jésù lọ àwọn abiyamọ wo ló fẹ́ máa fi dẹ́rù bà èmi gbàgede àbí kí ló pera ẹ ohun tó bá lè rù ni kò gbà ohun tó o bá lè rù ni kò gbé torí nọmba one mi ò bú ẹ mo ní kíjọba ṣe investigation ni so kí ló wá ń gbọ̀n lára ẹ̀ kí ni gbọ́gbọ́gbọ́ kọ́ kí ni kan pólísì ti gbọ́ táìjì bá gbọ́ gbogbo bá gbọ́ ń kọ́ ibi wọn ṣe tèmi náà ṣe tèmi ni o ò lè ní kí n má sọ̀rọ̀ mo ní kíjọba ṣe investigation ṣó ẹ̀yàn ìjọba gbọ́dọ̀ ṣe investigation lé lórí ó bọ́ sa ó ní fúlàní gbé àwọn kan àtọmọ àtìyá àti bàbá wọn ti gba sixty million lọ́wọ́ yín ó mọ̀ ń pa ẹ̀ ni ó ní wọ́n gba sixty million tó o bá mọ̀ nípa sórí yẹn ò ní sọ bẹ́ẹ̀ yẹn ó mọ̀ nípa ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan ó mọ̀ bó ṣe kó sixty million lọ ok sixty million yẹn o ìjọba arákùnrin kan sọ lórí social media o ó ní wọ́n gba sixty million lọ́wọ́ fámìlì kan wọ́n jí wọn gbé àtọmọ wọ́n wá fi bàbá àti ìyá lẹ̀ wọn ò tí ì release àwọn ọmọ o wọ́n náà tún fẹ́ gba forty million sí ṣebí nǹkan tó sọ nìyẹn ó lẹ́ẹ̀ ti gbọ́kadà mẹ́ta lọ ó lẹ́ ti gbé kinní kan lọ olókàrà mẹ́ta tẹ̀ra one point eight ó lẹ́ gbóúnjẹ lọ ó lẹ́ gbé gbogbo ẹ̀ lọ fún wọn ẹni sì náà wọn ò fi àwọn arábí yẹn sílẹ̀ so mo dẹ̀ bọ́ síta mo ní kí ìjọba kí wọ́n ṣe investigation kọ́ make sure pé wọ́n lọ wọ́n lọ wo kéèsì yẹn dáadáa ṣé mo wá jẹ̀bi ni kí ni mo fi wá jẹ̀bi kí ládé wá bọ́ sórí social media ìpè tó máa ṣẹ́ fáwọn àwọn ta ló ń ṣépè fún ta lè wú yọ èpè help wú yọ èpè help mo ní kíjọba ṣe investigation lórí ìjọba máa ṣe investigation gbé court case gbé wá tí mi ò bá sáyìn tí n bá tẹ̀lé kó lọ́ọ́ máa ní mí ṣé mi fọ́ bu ẹnu sọ̀rọ̀ ni mo ní kí ìjọba ṣe investigation kí ló wáá fa ìpè má ìpè mi wọlé mo ní èmi tẹ̀ tún ṣe ẹ̀ lóòsà nígbà tí mo rí ọwọ́ tó gbé mo ṣàgbé sí rìkọ́dì ni oníkèmí rìkọ́dù ẹ̀ ìwà apábí àmọ́ ayé kan lé mi lórí nígbà tí èmi ń sọ̀rọ̀ nǹkan tí mo sọ rèmi sọ jù bẹ́ẹ̀ lọ ó wá bọ̀ sọ wá bẹ̀rẹ̀ sí ṣépè àfáwọn ta ni ẹni dérúlérú tọ ẹni ṣe pèlèpè ń tọ ohun tó bá ṣe ìwọ ló ní ìwọ ló ní gbogbo ẹ mo dó lórí kristi àpáta ayérayé ilẹ̀ mìíràn tó jẹ́ pé iyanrìn ni o ò mọ ni o ò tí ì mọ ni tó bá mọ o ò ní fi mi ṣé o tẹ ní dọ́dọ̀ tèmi rárá ìgbà tẹ́ ń gbé wò ó ṣe ń ṣe ṣóò fún mi ni ìgbà tẹ́ ń gbé wò wá sórí social media ìwọ ló mú o rí bára mi ṣe ń glow ara tèmi glo ni iṣẹ́ mi ń lọ síwájú torí pèlè ń gbé wá sórí social media ìrọ̀lẹ̀ ń kójọ ẹ fò tọ̀rọ̀ ṣe má jẹ́ kó ká ẹ lára má jẹ́ kó ká ẹ lára má jẹ́ kó tèmi sọ ìka ẹ lára ìjọba máa ṣe investigation gbogbo gbogbo bí mo ṣe wà máa send messages ní rúrùbádùn gbogbo àwọn tó jẹ́ tó ní nàìjíríà máa ṣe investigation ọ̀rọ̀ tó sọ yẹn kí wàá ló fa wọ̀tọ̀wọ̀tọ̀ ẹ wá gbà mí kí ló fa wọ̀tọ̀wọ̀tọ̀ kí ló fèpè ó gbé èèyàn wá ó ní ìjọba ó ní mo dẹ̀ ní nàìjíríà tàwa yìí èèyàn lè worú ṣó yẹn kó dákẹ́ èèyàn lè worú ṣó yẹn kó dákẹ́ ẹ máa sọ ẹ láàánú là ń kàpẹ́ fún Tinubu ẹ ń sọ gbogbo ẹ ní kò kàn yín kí ló fèpè kí ló fèpè gbàgede òṣì gbàgede ìkà abatẹnigé elépè èmi ló fẹ́ máa fi èpè ló fẹ́ fi ránṣẹ́ sí bí ìwọ ń ṣe ṣó ẹ láti twenty years ó bá ṣe ìwọ àti rédíò station ó bá àjọ bẹ̀rẹ̀ kò kàn mí aláfẹ́ mọ̀ nǹkan tó ń sọ ọ̀rọ̀ tó sọ síta yìí tó ṣe sórí social media tó sọ pé àwọn fúlàní gbé àwọn fámìlì mẹ́fà oníwọ́n gbé fámìlì àtọkọ àtìyàwó àtọmọ yes ọkọ ìyàwó àtọmọ àtọmọ méjì oníwọ́n ti ta property wọn tán oníwọ́n ti gba sixty million lọ́wọ́ wọn ó lé ẹ̀rọ ọ̀kadà mẹ́ta lọ ó lé ẹ̀kọ́ oúnjẹ lọ ẹni wọn ò fi wọ́n sílẹ̀ wọ́n tún fẹ́ gba forty million ẹ̀dẹ̀ wá ní iye tán máa fi kó sákàǹtì pé láti rẹ̀ wọ́n fi gba ọmọ yẹn sílẹ̀ mo dẹ̀ ríru ṣó yẹn wọ́n sẹ́ǹdì ẹ̀ ṣe ń wò náà wọ́n fáǹsì ẹ̀ sẹ́ǹdì ẹ̀ fáǹsì kí n wo kí n wo nǹkan nàìjíríà ohun tí yóò káwọn ilé dúró sí nàìjíríà sí ṣé èmi èmi ń pa àwọn èèyàn bọ̀ ń lé ni so ṣé màá máa ẹ investigate ẹ dáadáa fún tó ṣe ìwọ ó mọ ní máa kúrú máa bẹ ìdọ́gba ọlọ́run ah, ah, ṣó ẹyẹ ò ní gbowó bẹ̀ mọ́ èmi máa dúró tì ẹ́ ṣe é rí kọ̀ọ̀kan tí bá ti múnu yín mo lóò ní gbowó lórí ṣó yẹ mọ́ ó máa pè mí wàásù èmi sí kóòtù èmi ọbaálé Elizabeth máa bẹ̀rù ẹ adébúhárí is not my name o ọbaálé Elizabeth lórúkọ mi ń jẹ gbé court case ẹ wá torí tó bá lọ kọ adébúhárí one person ló ń pè torí mi ò jẹ́ adébúhárí nickname ni ọbalẹ̀ Elizabeth lórúkọ mi ń jẹ́ kó o lè mọ bó ṣe máa lọ sí kóòtù dáadáa èmi máa tẹ̀lé ẹlẹ́yìn o máa kúrú máa bẹ́ẹ̀ dọ́gba ni gbogbo ṣó gbogbo wọn tó ti ṣe wà láì wọn máa investigate ẹ eré ló máa pè é èmi ló fẹ́ máa fi kóòtù dẹ́rùbà èmi ló fẹ́ máa fi ọ̀rọ̀ lùdẹ́gbà ó máa fẹ́ jọ́ tèmi àwọn abiyamọ náà dà ṣé àwọn abiyamọ onírọ́tẹ kóra yín jọ àwọn abiyamọ tí wọ́n ṣe òdodo mọ́ àwọn abiyamọ tí wọ́n ṣe òtọ́ mọ́ tó jẹ́ ìgbé irọ́ bẹ́ẹ̀ ṣe máa bàlújẹ́ lẹ́jọ́ ń ṣe láàrin ara yín àwọn abiyamọ ló fẹjọ́ sùn ẹ wá bíbélì ni ẹ kóra yín jọ ni á fọ yín tútú ṣé o rò pé mi kàn pé bíbélì ó kàn pé mo kàn jẹ́ christian lásán ni i'm a christian láti àárọ̀ mi ọ̀sán òru mi every minute mi i'm a christian i follow christ I know what, what the meaning of Christ. I know the meaning of Christian. I follow what Christ says and I follow my Bible. Bíbélì mi gan sọ, ó lóun gbé ọ̀rọ̀ òun ga, ó lóun gbé ga ju orúkọ òun lọ tó bá jẹ́ ọ̀rọ̀ nu ti bẹ́ẹ̀lì yẹn ni máa bẹ́ẹ̀ po ẹ̀mí àgbọ̀n lọ́kọ́ àìmọ́ ọmọ abiyamọ ayé ẹ̀kún wa o máa sọ fún ẹ pé abiyamọ jésù èmi gangan lọ rí dínà abiyamọ ayé èmi ni èmi ni ikú ayé kan ò gbọdọ̀ pa jésù tó ti kú torí mi ó kú torí mi ó kú torí àwọn ọmọ mi ó kú torí ọkọ mi ó kú torí ẹbí mi jésù tó kú fún mi tó kú fún gbogbo ẹ̀ṣẹ̀ mi òun ni wọ́n kan játi jàti kan máa ma sọ pé àwọn ta ló ń bá wí ta ló ń dẹ́rù bà ó mọ̀ mí ni lọ́la. ṣé ẹgbẹ́ ṣe ń èmi àti ẹ ti jọ bẹ̀rẹ̀. ṣọ́kùnrin dúdú náà wọ́n ní ẹgbẹ́ dúdú èmi lórí. obi gbé ti pẹ́ ẹ̀ bá mi fún mi. kò ní kojú ní tó gbé ti pẹ́ ẹ̀ bá mi fún mi. ṣé mo kọ́ fọ́ lórí social media tó tó wá ṣe. ó ní mo lọ sórí social media. Sorry. ẹ máa gbọ́ o ẹgbẹ́ o. I tell you per month per life. ta ló wá ń kú sórí irọ́. o o o jẹ́bi sẹ́kì ní media. níbo mo ti rí. àwọn ẹgbẹ́ wàá sá o torí mo máa tú ẹ sí kọ. ẹ bá gbé wọn lọ sàrà dà. sẹ́mi bá pa irọ́ gbogbo nǹkan tí wọ́n kó lọ fún Fúlàní tí fúlàní tó gbọ́ gbàgbọ́ torí fi sọ ọ̀dẹ̀ burúkú ni ẹ́ ó jẹ́ sùúrù ìfẹsígbẹ́tọ̀ ọ̀rọ̀ ó gbé lọ síta ọlọ́kà tìmí sí ìfẹsígbẹ́tì ah, ah. rò ah, ṣé ká sì náà ń pè yẹn. ṣé mo sọ ẹ máa gbọ́. 这样过去 ó ní kílẹ̀ rẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí mi lọ. torí mo máa tú ẹ̀ sí kọ́ ìkọ̀lẹ́ máa fẹ́ sọ̀rọ̀ kàràkà sẹ́yìn bá pa irọ́ gbogbo rìsíìtì pàtà dànù gbogbo nǹkan tí wọ́n kó lọ fún Fúlàní tí Fúlàní kọ́ lọ bàbá máa lọ wá ṣó ẹ̀ yẹn jọba mi wá kí ni oh, da eh, YouTube download da ẹ bá mi download fídíò yẹn síta ẹ bá mi download fídíò yẹn síta ó ní ṣerú ẹ̀ mọ́ ìwọ. fẹjọ́ mi sùn ó ń fẹjọ́ mi sùn gbogbo abẹ́ àmọ́ ayé story story. wo bẹ́ẹ̀ni mo á ṣé mi ní owó wòtòwòtò lé lórí ìwọ ṣe ní sùúrù gba ìpè yẹn sórí èmi ní owó wòtòwòtò wà bá.